الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم بإذن الله تعالى عن الأصل الثالث من الأصول الثلاثة معرفة نبينا محمد عليه الصلاة والسلام pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àlekè ọ̀la nísìnyí báyìí a máa sọ èyí ń jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ nínú tíra tí à ń ṣàlàyé rẹ̀ yìí tí ń ṣe salasatul usul òun náà ni mímọ̀ òjíṣẹ́ ọlọ́run ànábì wa tí ń ṣe Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀sìn wa ló wà ìpìlẹ̀ tá a sì gbọ́dọ̀ mọ̀ nítorí bẹ́ẹ̀ nù béèrè tí wọ́n béèrè lọ́wọ́ sàárè huwa muhammad. àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ mọ̀ pé ẹni tọ́lọ̀ rán sí wa orúkọ rẹ̀ ni muhammad. ibn abdullah. bàbá rẹ̀ ni abdullah. ibn abdulmutalib. bàbá bàbá rẹ̀ yìí ni abdulmutalib. ibn hashim. ọmọ hashim lòun ṣe. wa hashim min quraish. hashim yìí nínú ìdílé kùrẹ́sì ló ti wá. wa quraish min al-arab. kùrẹ́sì yìí ìran lárúbáwá ni wọ́n. والعرب من ذرية إسماعيل لا. بن إبراهيم عليهما وعلى نبينا أفضل الصلاة والسلام. لاربا لا بقوا ìjọ tí ọlọ́run ọba àlìkẹ́lá sẹ̀sà nínú àrọ́mọdọ́mọ ismail tí ismail ń ṣe ibrahim àti bàbá tí ń ṣe ibrahim àti ismail àti sẹ́lá muhammad nabi wa kọ́lọ́mù bá wa kẹ́ gbogbo wọn. lahum min al wa sittuna so anabi tá à ń sọ yìí ẹ gbọ́dọ̀ mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam. النبي عليه الصلاة والسلام له من العمر ثلاث وستون عام النبي أقول من إنه تام على النبي صلى الله عليه وسلم كي gbogbo ìsẹ̀mí rẹ̀ látìgbà tí wọ́n ti bí tó fi jíṣẹ́ ọlọ́run tó fi lọ pàdé ọlọ́run ọba àlekèọ́lá ń jẹ́ sixty three mẹ́ta ó lé ní àádọ́ta. arba'un qabla an-nubuwwa. ọgọ́ta àkọ́kọ́ nínú ìgbésí ayé ànábì tó lò nínú ayé a mọ̀ pé ó lo ogójì ó lo forty síwájú kí ó tó di ànábì ọlọ́run. thalath wa ushrun am nabiyyan wa rasula. lẹ́yìn ìgbà tí ó wá di òjíṣẹ́ ọlọ́run ọba àlekèọ́lá ó lo twenty three tí ń ṣe mẹ́ta lé ní ogún ní ẹ̀yìn ìgbà tọ́lọ́wọ́n ọba àlìkẹ́lá tí ó sì ní òjíṣẹ́ rẹ̀. huwa nabi wa rasul a gbọ́dọ̀ mọ̀ pé ànẹ́bí ọlọ́run ni tí ọlọ́run ń sọ àwọn nǹkan tí ò sọ fẹ́ lòmíì nínú ẹ̀dá rẹ̀ bó ṣe sọ fáwọn ànẹ́bí tó lọ bẹ́ẹ̀ náà ni pé tó wá rán pé kó jíṣẹ́ yìí fún àwọn ẹ̀dá ènìyàn. awwal ma nazala alayhi alayhi salatu wassalam wa huwa nabi iqra bismi rabbika alladhi khalaq nínú àwọn iṣẹ́ tó lọ́wọ́ rán nábì sí wa àkọ́kọ́ yìí tí ọlọ́wọ́n ọba àlekèọ́lá kọ́ sọ fún òun ni súrà tí a mọ̀ sí Iqra tí ń bẹ nínú alukur'ani òun là kọ́kọ́ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n kọ́ sọ fún ànábì. wa awwal ma nazala alayhi wa huwa rasul ya ayyuhal muddaththir. nígbà tí ọlọ́run sọ èyí tá a sọ fún yẹn ìgbà olódà nábì àmọ́ ìgbà tó wá إلى ماذا يدعو عليه الصلاة والسلام يدعو إلى التوحيد وينذر عن الشرك a gbọ́dọ̀ mọ̀ pé ànábì tá a fẹ́ mọ̀ yìí kì í ṣe pé ká mọ̀ ànábì lásán pé ànábì báyìí ànábì báyìí kákan mọ kọ rẹ̀ a gbọ́dọ̀ tún mọ̀ ànábì débi pé kí lànábì pèpè fún gan kí lànábì wáyé wá ṣe gan níta ànábì wáyé wá ṣe nǹkan méjì náà ni ànábì wá ṣàlàyé fún wa ká sin Ọlọ́run ká mọ ọlọ́run lọ́kan ṣoṣo ká sì sin ọlọ́run lọ́kan ṣoṣo ibẹ̀ náà ló sì pèpè sí tó fi lọ bọ́lọ́run bákan náà ànábì ò dákẹ́ lórí gbogbo tí ó ba ìjọsìn jẹ́ tí ń ṣe ẹbọ ìbọ́lọ́run ọba àlekẹ́lá wá orogún ní gbogbo ẹ̀ka rẹ̀ ànábì ó sọ wa lára kó mbẹ́ ó sì lé wa kó mbẹ́ ó sì dẹ́rù ọlọ́run bà wá ó sì já àmọ́ àbúrú tí mbẹ́ mbẹ́. النبي صلى الله عليه وسلم كيسو ما كوريشي نكا كيسي انا لارباني كان الله ناسي النبي الله ناسي بقوا ييني ادا انا ديبي كي انا سامو على الجنو اتيني اتا الجنو بو بو وان قطا قطا الله انا النبي سي لم يترك عليه الصلاة والسلام شيئا يقرب إلى الله إلا وأمر به ولم يترك شيء يبعد عن الله إلا ونهى عنه وأعظم ما أمر به التوحيد وأعظم ما نهى عنه الشرك a gbọ́dọ̀ mọ̀ látara pa fẹ́ mà nẹ́bi tá a fi mọ̀ pa dá nẹ́bi wa mọ̀ tí wọn ò fi ní pe ajá lọ́bọ fún wa tí wọn fi ní pe dúdú ní funfun fún wa pé anẹ́bi sallallahu alayhi wa sallam kò sí nǹkan kan nínú dáadáa tẹ́yìn ó fi ra àánú ọlọ́run tí ó fi rórí eré tí ó fi sórí eré tí ó fi súnmọ́ ọlọ́run tí ó fi rí àlìjánná gbogbo ẹ̀ lànẹ́bi ṣàlàyé fún wa ní àsọ yéké yéké bákan náà gbogbo nǹkan kí nǹkan gbogbo aburú làásìgbò ìpáyín keke fìtínà tí ó fi jẹ́ pé èèyàn ní ráyé gbé ọ̀dà tí ó tún fi lẹ́tọ̀ọ́ sí tí ó fi jì ọlọ́run lọ́jọ́ gbèǹde alqiyama láburú gbogbo ẹ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam ṣe àlàyé rẹ̀ tí ó jẹ́ àmọ̀ pé aburú ni ká jìnà sí èyí tó tóbi jùlọ nínú dáadáa tá nẹ́bí ṣàlàyé fún wa òun ni nǹkan tí ó jẹ́ àmọ́ ọlọ́run lọ́kan tí ó sì jẹ́ àsìn ọlọ́run lọ́kan èyí tó burú jùlọ nínú tó nẹ́bí júwe fún wa pé ẹ jìnà sí o òun ni gbogbo nǹkan kí nǹkan tí yóò mú wa bọ́lọ́run ọba àlìkíọ́lá wá orogún tá a fi máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlìkíọ́lá lóríṣiríṣi ọ̀nà tí yẹn máa ń gbà ṣe ẹbọ كل من بلغته دعوة محمد عليه الصلاة والسلام ولم يؤمن به فهو كافر كفر أكبر سواء كان يهودي أو نصراني أو مجوسي ẹ jẹ́ lọ mọ̀ pé nínú pa fẹ́ mọ̀ nẹ́bí tá a bá dá àmọ́ dáadáa bọ́lọ̀ ń ṣe ṣe é fún wa oníṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam pé nígbà tọ́lọ̀ ti ràn sí ayé láti gbà yẹn tí ayé ó fi parẹ́ gbogbo ẹni tí ò bá gba nẹ́bí gbọ́ gẹ́gẹ́ bí gbogbo àwọn tá à ń sọ yẹn pé jíṣẹ́ ọlọ́run ni tí èèyàn gbọ́dọ̀ tẹ̀lé tó gbọ́dọ̀ fi gbogbo nǹkan míì tó lòun sí tẹ́lẹ̀ lẹ̀ yahudi ló jẹ́ ni o nasara ló jẹ́ ni o àbí nǹkan kí nǹkan ni ò bá jẹ́ tí ò bá ti fi gbà nẹ́bì sallallahu alaihi wasallam gbọ́ ẹja mọ̀ pé kèfèrí ni kì í ṣe ẹni tí ò bọ́ lọ́run dáadáa tó bá kú lórí bẹ́ẹ̀. wọ́n lè jábẹ́ màkà. tá à ń sọ yìí ìlú maka ni wọ́n bí sí. na'am faradat alayhi as قبل الهجرة قبل أن يهاجر المدينة بثلاث سنين في ليلة الإسراء والمعراج فرض الله سبحانه وتعالى بنفسه. a gbọ́dọ̀ mọ̀ pé nínú tí anabi sallallahu alaihi wasallam tí a fẹ́ mọ̀ yìí nínú tí Ọlọ́run ọba àlekèlá fi rán sí wa ní ìrun ìrun yìí kó tó kó nílùú bàbá rẹ̀ tí ń ṣe Mẹ́kà lọ sí ìlú Madina lọ́lọ́run ọba àlekèlá ti ṣe é ní ọ̀ranyàn lé lórí lóru ọjọ́ kìíní àná tí ó lọ bá Ọlọ́run ọba àlekèlá ní sánmà. نعم هاجر إلى المدينة عليه الصلاة والسلام وفرضت عليه بقية شرائع الإسلام كالجهاد والأذان والأمر بالمعروف والنهي عن المنكر nígbà tá a nábì wá kó nílùú bàbá rẹ̀ tó wá sílùú Madina tátọ́lọ́ ti fún làwọn oríṣiríṣi àwọn ìjọsìn ni wọ́n ń sọ̀kalẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ọlọ́run wá ń ṣe lọ́rọ̀ yẹn fún bíi ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba àlekíọ́lá bíi kí a máa pààyàn láṣẹ sí bíi dáadáa pé ntọ́lọ́run fẹ́ nì kákọ̀ fún yẹn pé ntọ́lọ́run ọba àlekíọ́lá ò fẹ́ nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo tí ń jẹ́sìn lé ní fún wa nílùú Madina ni àwọn òfin ọlọ́run yìí ti wá wá ní sísẹ̀ntẹ̀lé. أكمل الله سبحانه وتعالى به الدين وهذا من نعم الله سبحانه وتعالى علينا أنه لا أحد يستطيع أن يبتدع في دين النبي àdénà aleyhi salatu wassalam àdénà nabi aleyhi salatu wassalam naam. nínú tá a fi mọ̀ pé òtítọ́ nípa adan nebi muhammad mọ̀ a gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run parí ìdẹ̀ra kan lé wa lórí lórí pé anabi ló jíṣẹ́ ọlọ́run tó rán sí wa kí ni ìdẹ̀ra náà ni pé ọlọ́run ọba àlekè láfi anabi parí gbogbo ẹ̀sìn láti ìgbà tọ́lọ́run ọba àlekè láti bẹ̀rẹ̀ sí hàn lọ́jọ́ kínní àná tí ó fi jáde láyé kò sí nǹkan kan tí a fi sin lọ́hun tí a fi ráàánú ọlọ́run tá a fi rí ọ̀nà àbí tí ó sọ akóbi gbogbo aburú ayé àtàlùkẹ́yàwọ́mọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ti fà nẹ́bí sallallahu alaihi wasallam pé fún wa tí ò sẹ́kùn kankan tí ò lè fẹ́ nìkan láǹfààní lè ní kó wá mú nǹkan kan wá kó fi sínú ẹ̀sìn ló kọ pé òun wáyọ̀ nu ọlọ́run ló kọ pé òun nífẹ̀ẹ́ ọlọ́run ló kọ pé òun nífẹ̀ẹ́ anẹ́bí sallallahu alaihi wasallam a kò gbọ́dọ̀ gbárù eléyìí láyé pé irọ́ ni a gbọ́dọ̀ mọ̀ eléyìí sí torí anẹ́bí lọ́lọ́run fi parí gbogbo ẹ̀sìn fún wa nínú pa àgbà nínú pa àdá anẹ́bí Muhammad mọ̀lẹ́lẹ́yìí wà. ومات عليه الصلاة والسلام لأنه بشر يلحق ما يلحق البشر أسأل الله سبحانه وتعالى أن يجمعنا بنبينا عليه الصلاة والسلام في الفردوس الأعلى من الجنة والله أعلم إنه أنت أقبل في ما قوي أما النبي لو تتو أقبل قوي النبي لين باتي الله وبالك لا توافي قاري بوريا فوا تيو جوري القيامة فوانا لوري السن آه، الله وبالك لا وني قد وابو الله وبالك لا مين النبي kó tó kò láyé n ti ń ṣe ọmọ èèyàn láàárẹ̀ níbànújẹ́ nídùnnú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣẹlẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé nínú òpin pa àmà nẹ́bí agbọ́dọ̀ mọ̀ pé ànẹ́bí ò sí láyé mọ́ kìí sáàdì ọkàn dáadáa ní fún mùsùlùmí tí ó nígbàgbọ́ nípa ọlọ́run tó sì gbà nẹ́bí gbọ́ tó sì mà nẹ́bí kó mọ gbàgbọ́ nípa ànẹ́bí tó ń bẹ láyé tọ́ra ànẹ́bí ti lọ bá ọlọ́run ọba àlekèọ́lá nínú péyàn ni mímọ̀ ń bẹ